ọlọ́run ọba tí ó tún sẹ́ni kọ̀ọ̀kan wa kù tí ó dá wa sí lórí islam ní ìbámu sí bí anabi sallallahu alayhi wa alihi wa sallam bí ó ṣe gbé wa ọlọ́run ọba tí ó sẹ́yìn ní àtẹ̀yẹ kù lórí ìlànà yìí ọlọ́run ọba náà ni ọba tí a dúpẹ́ fún abẹ́lọ́run ọba àlékè ọlá kọ́lọ́run ọba kí ó mọ̀ gba ọpẹ́ yìí kọ́nà bàálẹ̀ fẹ́ kọ́ mọ́sálà ìgbà ní ọwọ́ wa ní ìbáàdà àtàtàrà ọpẹ́ tí a dá fún ọlọ́run báyìí àfi ń bẹ lọ́run bá kí gbogbo àwọn orí tí ọlọ́run bá lè kẹ́lá ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa eléyìí tí a mọ̀ nínú ẹ̀ àtẹ́lẹ́yìí tí màá wa ò gbé tí làákàyà tí òye wa ò gbé nínú àwọn orí ọlọ́run bá tí ń bẹ ní ara ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ́n ba kọ́lọ́wọ́n ba kọ́mọ́ṣálá ẹ̀ bá wa de orin náà mọ́lẹ̀ ọlọ́wọ́n ba kí ó má jẹ́ kí orin náà kọ́ má jẹ́ kí ó kúrò fún wa ní láéláé àtúntà báyìí náà abẹ́lọ́wọ́n ba àwọn orin tí a ràn kàn látọ̀dọ̀ ọlọ́wọ́n ba eléyìí tí a fẹ́ kí ọlọ́wọ́n ba kó ṣe fún wa kọ́lọ́ba lè kẹ́kọ̀ọ́ mọ́ṣálá ìṣẹ́fẹ́ nìkọ̀ọ̀kan wa abẹ́lọ́mọba àlékún oore tọ́lọ́mọba àlékẹ́lá máa ń ṣe gbogbo àwọn ẹrú tó bá ti ń jẹ́ni tó ń dúpẹ́ fún ọlọ́mọba ọlọ́mọba kọ́mẹ́ta láì máa ṣe fún àwa náà nítorí pé àwa náà a jẹ́ ìkan nínú àwọn tí ó ń dúpẹ́ fún ọlọ́mọba lórí àwọn orin wọ̀nyí abẹ́lọ́mọba kọ́lọ́mọ kọ́mẹ́ta láì kà wá sínú àwọn tí wọ́n ń dúpẹ́ orí ọlọ́mọba. ajẹ́rìí pé ọlọ́mọba yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí kò tọ́ láti dá nǹkan kan papọ̀ pẹ̀lú ẹ̀ ni. àti jẹ́rìí kí anabi sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rú sí ọlọ́run ọba ni òjì sí ọlọ́run ọba ni. àwa tọrọ àlékún ìkí ọlọ́run àánú ọlọ́run ọba àti ìrọ̀ àjẹjẹtọ̀ ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá olùkọ́ àgbà ni anabi sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn aráàlú anabi àtàwọn sọ̀hábà yìí àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà àtàwọn tí ó tún máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbèdà kìyàmà àti gbogbo àwọn ọmọ ìyá nínú Islam àkíwa ní ọkùnrin àkíwa ní obìnrin àkíwa ní ọmọdé bẹ́ẹ̀ ni àkíwa ní àgbàlagbà pẹ̀lú kíkí Islam wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. eléyìí tí a ń bá lọ òun náà ni a sì máa tẹ̀síwájú lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí gbogbo wa ti a ti máa lè eléyìí tí a ń gbìyànjú àti tẹ ìmọ́lẹ̀ sí kí àwọn èèyàn kí wọ́n lè bá wà nínú àgbọ́yé eléyìí tí ó yè kooro àgbọ́yé eléyìí tó lálàáfíà nípa àlámàrí náà òun náà ni ọ̀rọ̀ al-muzaharat ojú wo ni islam fi wo àlámàrí yìí tí a bá sọ pé al-muzaharat èdè lárúbáwá nìyẹn ìtumọ̀ rẹ̀ léde yorùbá òun náà ni ìṣe ìwọ́de láti fi pe àkíyèsí àwọn èèyàn kan tí wọ́n ń ṣe aburú láti fi pe àkéèsí wípé ní tí wọ́n ń ṣe òdùn mọ́ wa wípé ní tí wọ́n ń ṣe kò tẹ́ wa lọ́rùn mọ̀gàhárọ̀ sì yí rèé àmọ̀gàhárọ̀ yìí àwọn èèyàn wa máa ń ṣe ń gbà míì tó jẹ́ sí pé ìjọba náà ni wọ́n ń ṣe nǹkan yìí láti takò wọ́n ń ṣe láti fi ẹ̀hónú hàn láti fi àìdùnnú wọn hàn sí ìjọba lórí nǹkan kan tí ìjọba ń ṣe fún wọn ìgbà míì náà sì rèé àwọn èèyàn máa ṣe láti fi ti àìhónú àti àìdùnnú wọn hàn síjọba lórí nǹkan kan tí àwọn aráàlú ń ṣe tí wọ́n fẹ́ kí ìjọba kí àwọn bá wọn ṣe àtúnṣe rẹ̀ tí wọ́n fẹ́ kí ìjọba kan bá wọn dá sí tí wọ́n fẹ́ kí ìjọba kan bá wọn rí sí nǹkan yìí eléyìí báyìí èròǹgbà wọn tí wọ́n ń ṣe é ó yé gbogbo wa òun náà ní pé wọ́n láwọn fẹ́ fi kọ ìbàjẹ́ ni wọ́n láwọn fẹ́ fi tako àìda aburú tí ń ṣẹlẹ̀ àwọn fẹ́ fi àwọn fẹ́ fi hàn wípé nǹkan yẹ nǹkan tí kò dùn mọ́ àwọn ni eléyìí tí àwọn ń fẹ́ ìyípadà lórí ẹ̀ nítorí ẹ̀ wọ́n wá kóra wọn síta wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe ìwọ́de káàkiri nígbà míì wọ́n á máa gbé àwọn akọ́mọ náà wọ́n a máa pè dání wọ́n á gbé àwọn apáálí eléyìí tó le wọ́n á gbé dání wọ́n á kọ àwọn nǹkan síbẹ̀ ní àwọn nǹkan tí wọ́n fẹ́ kí àwọn èèyàn bá wọn rí sí. ìgbà míì náà rí wọ́n lè gbé bánà eléyìí tí wọ́n fi aṣọ sí àbí eléyìí tí wọ́n fi kánópì. Uh, tí wọ́n fi tapolin tí wọ́n fi ṣe wọ́n lè gbé dání tí wọ́n kọ nǹkan síbẹ̀ ní nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n ti torí ẹ̀ ṣe ìwọ́de wọ́n á máa wá káàkiri ní ọ̀pọ̀ yanturu káàkiri gbogbo títì káàkiri àwọn àyè tó ṣe kókó ìgbà míì wọ́n á lọ dúró sí àyè kan tó pàtàkì tó ṣe kókó wọ́n máa wá ṣe àfihàn àìdùnnú wọn sí nǹkan tí wọ́n ti torí ẹ̀ ṣe ìwọ́de eléyìí báyìí ọ̀nà tí àwọn èèyàn tí wọ́n ń gbà kọ aburú pàápàá jùlọ aburú tí wọ́n bá rí pé ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ìjọba àbí aburú tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn aráàlú tí wọ́n rí pé ìjọba ni ó ní kápá àti bá wọn ṣe àtúnṣe rẹ̀ ìlànà yìí ìlànà kan ni tó jẹ́ pé àwọn tó gbé wá àwọn al-Yahud wan àwọn náà ni wọ́n gbé ìlànà yìí wá kò ní ìbátan pẹ̀lú ìlànà ìsìláàmù rárá o ìsìláàmù ti mọ ìlànà yìí rí rárá bó ṣe wù kí ó mọ ọ̀nà tí a máa gbà láti fi tako aburú islam ó ti gbé kalẹ̀ àwọn tí wọ́n dẹ̀ jẹ́ ní ṣáájú wa tí wọ́n kọ́kọ́ jẹ́ mùsùlùmí alákọ̀ọ́kọ́ nínú àlùmọ̀ àlùmọ̀ yìí wọ́n ti lo gbogbo àwọn ìlànà wọ̀nyí ni wọ́n ti lò ó láti fi kọ aburú tí ó sì tèso re tí ọlọ́run bá sì ní kí nǹkan yìí kó lapa dáadáa láwùjọ. ìlànà tí alukur'an gbé wá ìlànà tí anabi sallallahu alayhi wa alayhi wa sallam gbé wá òun náà ni ìlànà tí èèyàn lè rìn tí yóò fi rí àṣeyọrí ní ayé àtàkìyàmà gbogbo ìlànà míì tó bá yàtọ̀ sí ìlànà tọlọ́run bá tànàbí sallallahu alayhi wa sallam bó ṣe wù kó dáa tó lójú àwọn tí wọ́n bá ń rin ìlànà yẹn aburú ni wọ́n bá ń bẹ̀ wọ́n ó kan aburú ń bẹ̀ nílé ayé wọ́n ó tó kàn án ní ọjọ́ ìgbéyàwó kẹyàmà bó ṣe wù kó yàtọ̀ lójú wọn kó yàtọ̀ lójú wọn bó sì ṣe wù kí wọ́n ṣe kí ni o kí wọ́n fojú pípẹ́ wo ìlànà tànàbí àti tọ́lọ́mọba tó ìlànà yìí náà ni ìlànà tí ó ní àlùbáríkà ìlànà tọ́lọ́mọba ti tànàbí yìí ó ní ìlànà tó lálùbáríkà tí ó sì tó ìlànà tí ó máa ń lapa dáadáa naam àwa ń gbìyànjú àti gbé lo lori lórí lẹ́yìn bàtà ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá nínú alukur'an àti nínú hadith anabi sallallahu alayhi wa sallam lórí pé nǹkan yìí ìlànà tí kò bá islam mu ni àti wá ń gbìyànjú àgbéyẹ̀wò ọ̀rọ̀ eré tó yẹ pé wọ́n ń pèpè sí ìlànà sunna tànàbí sallallahu alayhi wa sallam tí wọ́n sì gbé sunna dání àwọn àfáà sunna kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí òun náà nìkan tí a ń gbìyànjú àti tún ṣàlàyé fún wa ní ìjeje tí ọjọ́ àlàrúbá ọjọ́ àtúlásá òun ni a ká ọ̀rọ̀ ìkan nínú àwọn olùmọ̀ wa ńláńlá Sheikhuna al-allama muhammad bin salih al-utaymin rahimahullahu ta'ala aka ọ̀rọ̀ wọn tí wọ́n fi ń ṣàlàyé ìhà wo ni islam kọ sí ìmọ̀ ṣe ìwọ́de aka ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ náà a rí nínú ṣàrífù wọn kéṣẹ́ẹ̀tì wọn tí wọ́n ṣe bàbá a rí ọ̀rọ̀ yẹn nínú kéṣẹ́ẹ̀tì náà késẹ́tì wọ́n pe késẹ́tì náà ní fatawa al-ulama késẹ́tì mẹ́lẹ̀ tí mo sọ pé wà nínú tíra wọn yẹn èyí tí mo fẹ́ kà ń sìn ọ̀rọ̀ sheikh abdulaziz bin abdullah bin baz rahmanallahu ta'ala ọ̀rọ̀ wọn òun ni ó wà nínú àṣẹrùtù tí mo fẹ́ sọ ọ̀rọ̀ sheikh salih al tí mo kà ní ìjẹ́ ìjẹ́jẹ́ yẹn ari nínú majalatul buhufi islamiyya majalatul buhufi al-islamiyya magazine tí wọ́n ń kọ láti fi ṣe research nípa àwọn àlámàrí islam majalatul buhufi islamiyya magazine research magazine ìwádìí ìjìnlẹ̀ nípa ìmọ̀ islam òun pe orúkọ magazine náà rizal majalatul buhuthi islamiyya a rí ní inú tíra yìí a rí nínú magazine yìí a rí ọ̀rọ̀ yìí ń bẹ inshallah a tẹ̀síwájú lónìí pẹ̀lú ọ̀rọ̀ الشيخ العلامة ابن باز رحمه الله تعالى رأيتي أفكالوني في أجر الشيخ ابن باز رحمه الله تعالى قارين كثيرة وطنقني فتاوى العلماء في طاعة ولاة الأمر فتاوى العلماء àwọn ìdáhùn sí ìbéèrè àwọn olùmọ̀ ìdáhùn sí ìbéèrè ilé ìtọ́wá látọ̀dọ̀ àwọn olùmọ̀ àwọn àwọn àfà nípa títẹ̀lé aláṣẹ fatawa al-ulama fi ta'ati wulati al-amr ibẹ̀ láti rí ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí. كيلو رنا راشا سماحة الشيخ سماحة الشيخ عبد العزيز بن عبد بن بن باز رحمه الله تعالى وناني السؤال مبيري لو ويكي هل هل المظاهرات الرجالية والنسائية هل المظاهرات الرجالية والنسائية ضد الحكام والولاة تعتبر وسيلة من وسائل الدعوة وهل من يموت فيها يعتبر شهيدا وني ní ìjẹ́ kí a máa ṣe ìwọ́de ọlọ́kùnrin àti olóbìnrin ìjẹ́ ká máa ṣe ìwọ́de yìí al-muzaharatu rijaliya ìwọ́de àwọn ọkùnrin wan nisaiya àti ìwọ́de àwọn obìnrin ká máa ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn dídàṣùkà láti fi tako àwọn aláṣẹ walwulad àwọn tí wọ́n jẹ́ adarí ìlú tí wọ́n jẹ́ aláṣẹ ìmá ṣe ìwọ́de lọ́kùnrin àti ní obìnrin láti fi tako àwọn wọ̀nyí wọ́n ní ǹjẹ́ a lè kà sí ọ̀nà kan nínú àwọn ọ̀nà tá a máa fi ń ṣe ìpèpè sójú ọ̀nà ọlọ́run ba tu'tabaru wasilatan min wasaili da'wa wọ́n ní ǹjẹ́ nǹkan yìí ǹjẹ́ a lè kà sí ọ̀nà kan nínú àwọn ọ̀nà ìṣe da'wa bí wa hal man yamutu fiha àti wípé ǹjẹ́ ni tó bá kú síbi ìwọ́de yìí yu'tabaru shahida tá a lè kà á sí ẹni tó kú sójú ọ̀nà ọlọ́run ba tá a lè kà á kú ẹni tó kú kú ṣahada ẹni tó kú kú ẹni tó ti gba sàtífíkẹ́tì àlìjánná látàyé ẹni tó kú kú ẹni tí kò ní ṣe ìṣirò iṣẹ́ lọ́jọ́ gbẹdà kìyàmà tó ti gba ṣahada wípé kò ní ṣe ìṣirò iṣẹ́ lọ́jọ́ gbẹdà kìyàmà ìjà lè karú ẹni báyìí tẹ̀ ń pa àwọn tó bá kú sójú ogun ogun ẹ̀sìn àbáwọn ọ̀nà míì tí anabi sallallahu alaihi wasallam kà fún wa bí ẹni tí ilé wó pa bí ẹni tí iná jó pa bí ẹni tí odò gbé lọ àbí ẹni tó kú toyúntoyún àbí àìsàn ikùn náà ló pa kọ́nọ́bà àlékẹ́lá kí ó sì ẹnì kan fún wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí a tira láyọ̀ a sì bẹ́ lọ́wọ́n bá kọ́ra àwọn kó fi wá sínú àwọn tí ó kókó ṣàhádà yìí abẹ́ lọ́wọ́n bá kọ́ kó má ṣàlàyé kádàrá àwa náà sínú àwọn tí ó kú ikú ṣahada ọlá ìjọkànṣe ọlọ́run ọba àdúrà ńláńlá ni àmáwọn èèyàn fẹ́ sàmì irú àwọn àdúrà báyìí ó sì ti dá wa lójú pé gbogbo wa náà lápadà kú náà ni ọ̀nà kan láti gbà kú ǹjẹ́ kò wá ní dáa ǹjẹ́ kò ní bàlá káyè mọ́ ká tọrọ ọ̀nà tí yóò lóore fún wa bí ká ṣerú àdúrà yóò túmọ̀ sí pé ká kú lọ́la ká sì ma ṣe àmì rẹ̀ túmọ̀ sí pé ká má kú àbẹ́ẹ̀kọ́ ni so ó dá wa lójú tí ò sí èméjì mẹ́pa kú náà ni ó sì dá wa lójú pọ́nà kan náà lágbàkú so nítorí ẹ̀rẹ̀ ó dáa jùlọ ká máa bèrè ọ̀nà tí yóò bá lóore fún wa lọ́jọ́ gbẹdà tá a fi ní tèsí ò wá rí so nítorí náà nǹkan à ń tọrọ ọ̀dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run kọ́ mọ́tàlá ìpa àwa wọ́n ní ìjẹ́ ẹni tó bá kú à ń ṣèwọ́de yìí tá a lè ká sẹ́ni tí ó kúkú àṣàhádà ẹni tó kú sójú ọ̀nà ọlọ́run ọba aljawab ìdáhùn rèé la ara al-muzaharat ar-rijaliyata wan-nisaiyata min al-ilaj la ara al-muzaharat ar-rijaliyata wan-nisaiyata min sheikh abdulaziz bin baz rahimahullah ta'ala wọn láwọn ò rí àwọn ò rí ìmọ̀ ṣe ìwọ́de ọlọ́kùnrin ni o àti tolóbìnrin ẹ̀ wọ́n láwọn ò rí ìmọ̀ ṣe ìwọ́de yìí mínẹ́lẹ̀ ìlàj àwọn ò rí sí ìwòsàn àwọn ò rí sọ́nà àbáyọ àwọn ò rí sí intanet fi ṣe àtúnṣe aburú tí ń ṣẹlẹ̀ ta ń sọ̀rọ̀ jama'a sheikhuna al abdulaziz bin rahmanallahu ta'ala. àgbàfà ni wọ́n tí a bá fi tẹ̀gàn kún tí a tó yọ ti ẹ̀gàn kúrò àgbàfà ni wọn tí wọ́n kọjá ẹni tí ó máa sọ̀rọ̀ tá a sọ yìí pé ta ni a ń sọ̀rọ̀ ń bẹ̀ ń rí. náà wọ́n láwọn ò rí nǹkan yìí ìmọ̀ ṣèwọ́de ọkùnrin ní ń ṣe ni àwọn obìnrin ní ń ṣe ni àbọ̀kùnrin àti obìnrin náà ni wọ́n ti ẹ̀jọ́ ń ṣe papọ̀ ni. wọ́n láwọn ò rí sí ọ̀nà àbáyọ wọ́n láwọn ò rí sí ọ̀nà àtúnṣe wàlákìn ní sheikh ní ṣùgbọ́n èmi o arọ annaha min fitan mo rí sí nínú àwọn okùnfà fìtínà ni nínú àwọn okùnfà tí máa ń fa fìtínà sínú ìlú lèmi rí sí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́mọba àlékẹ́lá bá dẹ̀ ní ó ní òye tọ́lọ́mọba àlékẹ́lá bá sì ní ó máa ti ń lọ òun náà ni ó rí wípé nǹkan yìí ń tòótọ́ nínú àwọn okùnfà fìtínà ni àbẹ́ẹ̀kọ́ ni nínú àwọn okùnfà fìtínà ti ń dá wàhálà lẹ̀ sínú ìlú ni kánrin ẹ̀mí òun náà ni ó ti tòfò látara nǹkan yìí sòwò nílàákàyè kan kò ní sáláyìí má rí nǹkan yìí tí inú nǹkan tí ó jẹ́ okùnfà wàhálà okùnfà fìtínà àbẹ́ẹ̀kọ́ ni ṣéèkì ni arọ annaha min asbabil fitan mo rí wípé nínú àwọn okùnfà fìtínà ni wàmín asbábi sọ́rù bákan náà mo rí wípé nínú àwọn okùnfà aburú ni nǹkan yìí jẹ́ okùnfà aburú ni nínú àwọn okùnfà aburú lọ́wà wàmín asbábi zulmi ba'din nas bákan náà àwọn tó rí nínú okùnfà ìsàbòsí fún apá kan àwọn èèyàn kò di mélòó ó di mẹ́ta nínú àwọn ilal nínú àwọn ààyè tí sheikh abdulaziz bin baz rahimahullah ta'ala tí wọ́n rí nínú almuzaharat tó fi jẹ́ pé aburú ni alákọ̀ọ́kọ́ min asbabi fitan ẹlẹ́ẹ̀kejì min asbabi shar ẹlẹ́ẹ̀kẹta min asbabi zulmi ba'min nas àbí ẹlẹ́ẹ̀kẹrin wa ta'addi ala ba'min nas bi ghairi haqqin wọ́n láwọn sì tún rí sí okùnfà ìmọ̀ tayọ̀ àlà ìmọ̀ gbàgbére sí àwọn èèyàn tí apá kan àwọn èèyàn láì lẹ́tọ̀ọ́ ìmọ̀ tayọ ààlà sáwọn èèyàn láì lẹ́tọ̀ọ́ ni. walakin al-asbab ash-shar'iyyata sheikh ní ṣùgbọ́n àwọn okùnfà tó bá ṣẹ̀ríà mu al-mukataba òun náà ni ká kọ lẹ́tà ká ìwé sí àwọn aláṣẹ ká sí wọn ká sọ ohun tí wọ́n ń ṣe tí ò tẹ́ lọ́rùn sínú ìwé yẹn ká pè wọ́n sákìyèsí àyèdá tí wọ́n ń ṣe ká kọ ìbàjẹ́ fún wọn látara kíkọ al-mukatabah lára àwọn ọ̀nà tá a máa ń gbà láti fi kọ ìbàjẹ́ tí àwọn olórí bá ń ṣe ni wan nasiha ká ṣe wáàsí fún wọn ká gbà wọ́n ní ìmọ̀ràn ìmọ̀ràn gidi ká gbà wọ́n ní ìmọ̀ràn pàtàkì eléyìí báyìí ká ṣe wáàsí fún wọn lára àwọn ọ̀nà tí a máa ń gbà bá láti fi kọ aburú àwọn olórí ni la àwọn ọ̀nà tí ẹ máa ń gbà bá àwọn olórí lò níbi ikọ̀ aburú wọn ni. wad-da'watu ila al-khayri bit-turki as-salima. نعم ولكن الأسباب الشرعية المكاتبة والنصيحة ولكن الأسباب الشرعية المكاتبة والنصيحة والدعوة إلى الخير بالطرق السليمة بكنا kí a pèpè lọ síbi oore ká pèpè lọ síbi ntòlóore bẹ̀kúrúkì sẹ̀lìmà pẹ̀lú àwọn ọ̀nà tó lálàáfíà tí kìí ṣe ọ̀nà fìtínà tí kò kí ń ṣe ọ̀nà aburú tí kò kí ń ṣe ọ̀nà ìtàbùsí fún apá kan àwọn èèyàn tí kò kí ń ṣe ọ̀nà ìtayọ̀ ààlà lé apá kan àwọn èèyàn lórí na ká pé àwọn èèyàn lọ síbi oore pẹ̀lú àwọn ọ̀nà tó lálàáfíà nínú àwọn ọ̀nà tí èèyàn máa fi ń tọ́ba ṣẹ̀rí àmọ́ni so yíba ní sìn so àpòrúkọ lẹ́tì sàlákàá alùlẹ̀lì ojú ọ̀nà tó jẹ́ sí wípé àwọn olùmọ́rin òun náà ni ojú ọ̀nà táwa náà lè rìn láti fi pe àwọn èèyàn sí àyè sí àkíyèsí láti fi kọ aburú táwọn èèyàn bá ń ṣe ó jẹ́ olórí ni o ó jẹ́ àwọn èrò ẹ̀yìn ni wasalakaha ashabu nabi tí àwọn sọ̀hábì ànábì náà sì rìn ojú ọ̀nà yìí ni káwa náà rìn sallallahu alayhi wa sallam wa atiba'ihum bi ihsanin àtàwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábì ànábì sallallahu alayhi wa sallam pẹ̀lú dáadáa àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábì ànábì pẹ̀lú dáadáa ojú ọ̀nà tí wọ́n rìn òun náà lójú ọ̀nà táwa náà lè rìn láti fi kọ aburú tí àwọn olórí bá ń ṣe àbí àwọn aráàlú. بالمكاتبة والمشافهة مع الأمير بالمكاتبة والمشافهة مع الأمير pẹ̀lú ká máa kọ ká máa kọ nǹkan ká máa kọ sí wọn ká máa fi kíkọ ká máa fi pè wọ́n sákìyèsí wàlmùsàfáhà bẹ́ẹ̀ náà ni ká lọ bá wọn ká fẹnu pè wọ́n sákìyèsí a lè fi kọ́làm gègé a lè fi a lè fi kọ aburú a lè fi kọ aburú fún wọn tá a kọ tá a sì fi ránṣẹ́ sí wọn tí ó sì kàn wọ́n lára kò yé báyìí sí. bákan náà tá a bá láǹfààní àti lọ bá wọn ká sọ órálì ká sọ pẹ̀lú ẹnu àmọ́ ń ṣe bẹ́ẹ̀ náà eléyìí náà bá ṣẹ̀rí àmọ́ ma'al amir ká fi eléyìí bá aláṣẹ lò wọ́n ma'al sultan àwọn alágbára àwọn olórí káfílẹ̀ ìbá wọn lò wal ittisal bihi wa alaikum salam wa barakatuh wal ittisal bihi ká gbìyànjú àti máa súnmọ́ wọn ká máa pè wọ́n kódà rèé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́mù bá àlékẹ́lá bá ní kó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn aláṣẹ lọ́wọ́ tí wọ́n ti máa ń gbé ìpè rẹ̀ ó lè pè wọ́n lórí aago ó lè pè wọ́n lórí kíní o lórí aago kó bá wọn sọ̀rọ̀ kó pè wọ́n sákìyèsí lórí ihun tí wọ́n ń ṣe tí kò dáa kó kọ ìbàjẹ́ fún wọn pẹ̀lú kó pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bákan náà tá a bá láǹfààní bẹ́ẹ̀ ká gbìyànjú àti súnmọ́ wọn ká máa bá wọn sọ̀rọ̀ wọ́n múná sọ̀hátìhì ká máa ṣe wáàsí fún wọn wàlmùkà tábàtì láhù ká máa kọ nǹkan sí wọn. دون التشهير دون التشهير في المنابر وغيرها لا يكون ní máa pariwo wọn لا يكون láì في ní máa fẹ ojú àwọn èèyàn sí àṣìṣe wọn lórí mímbàrí àti àwọn àyè míì bẹ́ẹ̀ tọ́jú àyè tó ṣe kókó kò yẹ báyìí nísìnyí kéèyàn bọ́ sórí mímbàrí nísìnyí lọ́jọ́ júmọ́ àbí lọ́jọ́ míì náà kókó àwọn èèyàn jọ kọ́ bọ́ sórí mímbà kó wá yẹ sí wípé nítorí fẹ́ máa ṣàlàyé fáwọn èèyàn òun náà ni táwọn olórí ṣe tí kò dáa ọfẹ́ máa dá wàhálà alẹ́ nìyẹn o ọfẹ́ da ìlú rú nìyẹn ẹ̀yọ́ báwo wá ni ó ṣe burú tó èèyàn tó bá bọ́ sórí rédíò sẹ́mọ̀ yín pé rédíò tún rèé òun tún ó tún kálé ó ọ̀rọ̀ mímbà rí lọ báwo ni ó ṣe burú tó èèyàn tó bọ́ sórí tẹlifíṣàn tó jẹ́ sí pé lórí tẹlifíṣàn tó bọ́ sí orí èyí tó bọ́ sí yìí aburú ìjọba náà ló bẹ̀rẹ̀ sí máa gbé síta aburú ìjọba ló bẹ̀rẹ̀ sí máa pariwo fún àwọn èèyàn ẹ́ ó sì lóun pé ìjọba sákèsí náà lélẹ́yìí á ní irú ẹni báyìí ò lẹ́kọ̀ọ́ Islam bá a ti máa ń bá olórí lò kò jẹ́ kíni o kò ní ẹ̀kọ́ Islam bá a ti ń bá olórí lò kò yẹ báyìí nìkan eléyìí báyìí kò bá ìlànà àwọn ẹni rí mu kò bá ìlànà ìsìláàmù mu ìlànà tó ń lò yìí ìlànà tí àwọn Yahud àti Nasara gbé wá fún wọn ni wọ́n ń lò yẹn. naam والتشهير دون التشهير في المنابر وغيرها بأنه فعل كذا وصار منه كذا ká máa lọ pariwo lórí mímbàrí lórí rédíò lórí tẹlifíṣàn ká lọ máa gbé aburú àwọn àwọn aláṣẹ síta wípé ó tún ṣe báyìí o wọ́n tún ṣe báyìí nǹkan báyìí ni wọ́n tún ṣe o hey wọ́n tún ti ṣe báyìí ẹ̀yin èèyàn nǹkan báyìí náà tún ti ń ṣe báyìí o ẹ fura o ẹ ẹ má gbà o wọ́n fẹ́ yàn yín jẹ o wọ́n fẹ́ ṣe kíní kan o owó kan tó ti dé o gbogbo irú àwọn nǹkan wọ̀nyí rèé wọ́n ṣe báyìí wọ́n ṣe eléyìí ṣéèkì ní eléyìí báyìí kò kéé ṣe ń tọ́ yẹ kí a máa ṣe nìyẹn wàlláhùn mùsàán ọlọ́wọ́n bá ní à ń bẹ̀ kí ó ràn wá lọ́wọ́ kó níbi àwọn aburú wọ̀nyí. wàkọ́lá aydan rahimahullah àbáwá yìí wọ́n tún sọ bákan náà kọ́lọ́mù àlekèlá kọ́mọ́tàlá ìbáwá kẹ́ wọn. wọ́n ní wàlúùsùlùmù sẹ́yìí ulani ká máa lo ọ̀nà tó burú ọ̀nà tó lé kókó ọ̀nà ilé kókó ọ̀nà tó burú min akpọ̀rì wasail fi raddi alhaq nínú àwọn ọ̀nà tó léwu jù ni nínú àwọn ọ̀nà tó léwu jù ni níbi àti níbi dídá òdodo padà téèyàn bá ń lo ọ̀nà tí ó burú ọ̀nà tó le koko báyìí àwọn ọ̀nà nínú àwọn ọ̀nà tó léwu jùlọ ni láti fi dá òdodo padà wàhádà mi kọ̀bólì kò ní jẹ́ kí àwọn èèyàn gba òdodo yẹn. àwọn ìsáàrọ̀ ti kọ̀ láàkìlì. نعم وعدم قب... وعدم قبوله أو إثارة القلاقل أو إثارة القلاقل أو كي أعطفر في إبي الأسلوب السيء العنيف أو إثارة القلاقل àbí ká máa dá wàhálà lẹ̀ nínú ìlú ká máa dá ìpàyín kékeré lẹ̀ ká Kama máa ṣàbòsí fáwọn èèyàn wal-udwan ká máa tayọ àlà sí àwọn èèyàn wal-mudarabat ká ní afẹ́ máa bára wa ṣe fáǹfààní kò yẹ báyìí nísìnyí gbogbo orú àwọn nǹkan wọ̀nyí rèé àwọn nǹkan tí kò dáa ni kálà ń daṣẹ́ lẹ̀ ni gbogbo orú àwọn nǹkan wọ̀nyí rèé àwọn nǹkan tí kò dáa ni kálà ń gbé pẹ́rẹ́gì kaná fúnra ẹni gbogbo orú àwọn nǹkan wọ̀nyí àwọn tí ò dáa ni. wàyí ìlhàkù bíi hazal bab sheikh ní gbogbo àwọn ọ̀nà tá a kà yìí tá a ní ọ̀nà tó burú ni ní tá tún lè kó papọ̀ mọ́ tó tún jọra wọn nínú àwọn ọ̀nà tá tún lè sọ pé ọ bọ́ sínú pò kan náà nínú àwọn nínú àwọn ọ̀nà tá a kà yìí òun náà ni ma yaf'aluhu ba'du an-nasi min ní táwọn apá kèèyàn ń ṣe lónìí ní muzaharat àwọn náà nínú ọ̀nà ìsáratul kọ̀láàkì lágbèsí nínú káfẹ́ máa dá ìlà ìlò káfẹ́ máa dá lẹ̀ nù lù ká máa dá wàhálà ká máa dógun lẹ̀ ká máa dọ́tẹ̀ lẹ̀ ká máa dá ìtàbò sílẹ̀ fáwọn èèyàn fún dúkìá àwọn èèyàn yìí máa tayọ àlà ẹ́ yìí máa bára ẹni wọ̀yá àdà ká máa dá lẹ̀ tá a ti kà síwájú pé nínú àwọn al-uslubu sayyi'ul anif ni ẹ́ tí kò kí ń jẹ́ káwọn èèyàn gba òdodo nínú níta lè kó papọ̀ mọ́ yín pé ipò kan náà wà ní kámẹ́ inú náà ní nǹkan táwọn yẹn ń ṣe ní almuzaharat allati tusabbibu sharran aziman ala du'at ìwọ́de yìí àwọn protest yìí èdè tó jẹ́ sí pé ó ń fa ó ń ṣe okùnfà aburú tó tóbi fún àwọn olùpèpè ẹ rí wípé àwọn ìlú tí wọ́n bá ti máa ń ṣerú àwọn kinní wọ̀nyí àwọn tí wọ́n bá jẹ́ ẹni tí ń ṣe dáwà abẹ wọn á sábà máa kó wàhálà bá wọn wọ́n á máa kó wàhálà bá wọn yóò di à ń tì wọ́n mọ́lé yóò di à ń lé wọn kúrò lù ú yóò di à ń lé wọn kúrò láwọn àyè ibi tẹ́tí ń ṣe dáwà fáwọn èèyàn àbẹ́ẹ̀kọ́ ni aburú nìkan yìí tọkọrí kù sahih ojú ọ̀nà tó lálàáfíà tó yẹ kí a máa lò òun náà ni biziyarọ biziyarọ ká lọ máa ṣe àbẹ̀wò àwọn olórí yìí walmukatabat ká máa kọ nǹkan sí wọn bìlẹ́tì iya ahsan ní ọ̀nà tí ó dáa jùlọ ká máa fi bá wọn sọ̀rọ̀ eléyìí ni sheikh al-allama abdulaziz bin baz rahimahullahu ta'ala òní wọ́n sọ lórí ọ̀rọ̀ al-muzaharat ẹ rí wípé àwọn náà rí wọ́n takò gidi gan wọ́n dẹ̀ gbé sí inú po ìdá ìlú rú gbé sí inú po ìdá wàhálà alẹ̀ wọ́n gbé sí ọ̀nà aburú eléyìí tí àwọn salaful umma tí wọn kò rìn wọ́n rí wọ́n láwọn rí ní ọ̀nà fìtínà ọ̀nà aburú ọ̀nà ìsàbòsí fún apá kan àwọn èèyàn ọ̀nà ìtayọ ààlà lórí àwọn èèyàn aláìlẹ́tọ̀ọ́ àwọn dẹ̀ jí kó yọ pé ọ̀nà yìí rèé àwọn salaful umma àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn wọ́n rin ọ̀nà yìí láti fi pe àwọn èèyàn sí àkíyèsí. náà ẹ jẹ́ kí a tún gbé ọ̀rọ̀ olùmọ̀mí yẹ̀ ọ̀rọ̀ asheikh Salih Al-Fawzan hafizahullahu ta'ala àfáàsì ń bẹ láyé ń sìn àgbà àfáà ni wọ́n ti dàgbà gidi gan wọ́n ti dàgbà gidi gan bàbá tó yà ń wí yìí nísìnyí wọ́n ti kọjá àádọ́rùn ọdún wọ́n ti kọjá ninety years dáadáa bàbá tí à ń wí around ninety four years ni wọ́n wà ninety four ninety three ó ní bàbá Sheikh Salih alfawzan hafizahullah ta'ala oníwọ̀n wà nínú àwọn àgbàlagbà dáadáa lágbàáyé tí ọlọ́run ní kí wọ́n máa rìn lànà sunna tí wọ́n sì jẹ́ olùmọ̀ ńláńlá tí gbogbo ayé mọ̀ kọ́lọ́n bá àlékún kó dáhùn kí bá wa ṣe àlékún gbóngbóng ẹ̀mí bàbá kọ́lọ́n bá àlékún kó dáhùn kó bá wa ṣe àlékún okun ara wọn láti jí sí ọlọ́run bá pẹ́ kọ́lọ́n bá àlékún kó dáhùn kó jẹ́ ká jẹ́ àǹfààní bàbá náà kó jẹ́ kí ya jẹ́ pẹ́ kọ́lọ́n bá kó wá jẹ́ kí bàbá náà kó jẹ́ kí wọ́n ṣe láyọ̀ àtúbọ̀tán aburú apadà sí aburú ọlọ́run má jẹ́ kí ó dé bá bàbá náà àti ẹnìkọ̀ọ̀kan wa náà tí à ń jàǹfààní ìmọ̀ wọn ọlá ìjọkan ṣoṣo ọlọ́run bá. bàbá yìí bàbá àgbàlagbà yìí wọ́n bi wọ́n léèrè wípé halmi wasaili da'wa ǹjẹ́ nínú àwọn ọ̀nà ìṣe da'wa ìpèpè òun náà lọ́wọ́ àbí alqiyamu bil muzaharat ká ní afẹ́ máa ṣe ìwọ́de tẹ̀ǹpá wọn ti ń ṣe wọn láwọn fi ń kọ aburú ni àbí ǹjẹ́ ẹnu ọ̀nà tá a lè gbà fi kọ aburú láti fi ṣe dáwà lélẹ́ ìbá iná wà bí kéèyàn sọ nǹkan lórúkọ tó dáa ò pé nǹkan yẹn dáa mo ti máa ń sọ dáadáa àárẹ̀ kọ́ ni kéèyàn dẹ̀ sọ nǹkan lórúkọ tí ò dáa ò pé nǹkan yẹn ò dáa o al-ibratu bil haqa'iqi wal ma'ani la bil asma'i la bil eléyìí táwa fẹ́ wò eléyìí tí ṣẹ̀ríà ní kàkún fún òun náà ni báwo ni pàápàá nǹkan ṣe rí pàápàá yẹn ni ṣẹ̀ríà fẹ́ láfẹ́gbẹ̀rẹ̀ yọ ṣẹ̀ríà lé lórí kì í sorúkọ tí a bá sọ nǹkan òun náà ni a fi máa mọ̀ bóyá dàbí kò dáa kì bá nìsín àwọn tí wọ́n ń ṣe al-muzaharat dáwà ní láwọn fi ń ṣe àbẹ́ẹ̀kọ́ ni gbọ́dọ̀ ti kà fún wa ìkan nínú àwọn ọ̀nà nínú àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà yìí ọ̀rọ̀ rẹ̀ tó kọ tí mo ní ó fi tó ní mọ̀jùmọ́ àkàn àbí ẹ rí pé òun náà sọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ́nranwọ́nran yìí òun náà sọ síbẹ̀ àbí. naam àwọn ní ǹjẹ́ nínú àwọn ọ̀nà tá a máa fi ń ṣe dáhàwà lọ́wọ́ ká máa ṣe ìwọ́de lìhálì mashakili ummati islamiyya nítorí pé a fẹ́ a fẹ́ wá ọ̀nà àbáyọ sí àwọn wàhálà tí ó ń ṣẹlẹ̀ sí àlùmà mùsùlùmí káàdì torí pé a fẹ́ wá ọ̀nà àbáyọ a fẹ́ a fẹ́ tú wàhálà a fẹ́ tú ìtakókò wàhálà tí ó ń ṣẹlẹ̀ sí àwọn àlùmọ̀ mùsùlùmí nítorí pé a fẹ́ tú a fẹ́ tú àwọn èèyàn lẹ̀ a fẹ́ tú wàhálà yẹn lẹ̀ kúrò níbi tí yóò máa bá àwọn èèyàn a fẹ́ tú àwọn èèyàn lẹ̀ kúrò níbi wàhálà yẹn a fẹ́ wọ́nà àbáyọ sí i a fẹ́ tún a fẹ́ ṣe àtúnṣe wàhálà tí ó ń ṣẹlẹ̀ sí àlùmọ̀ mùsùlùmí. káti torí báyìí ká máa wá ṣèwọ́de wípé inú àwọn mọ̀ṣáàkìlù tó wà láyé lónìí o ní páwọn kan ń bú ànábì sallallahu alayhi wa sallam àbí wọ́n ń fi ànábì ṣe yẹ̀yẹ́ wọ́n ń ya àwọn cartoon láti fi ṣe ànábì ṣe yẹ̀yẹ́ eléyìí báyìí kófùrù tó ní ni kófùrù tó ṣe kí ni mo pè é àbáwa ibnu ibnu wọ́n yìí kéde kófùrù sẹ́yìn ìṣàmà fún yàn ní ọgùrù lé lórí kódà kéde kófùrù sẹ́yìn ìṣàmà ṣe ìsìtábà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tẹ́ ẹ bá gbá yàn mú tó bá ṣe irú kófùrù bẹ́ẹ̀ ó fi ànábì sí ẹ̀yẹ àbọ̀nfọ́ náà bá ti yẹ̀yẹ́ àbọ̀nbú ọlọ́run bá ń fi àbú ànábì sí ẹ̀yẹ ń fa ànábì sí ẹ̀yẹ ń bú ànábì wọn kì í fún yàn ní ọgùrù lé lórí wọn kì í fún yàn ní ọgùrù lé lórí ẹ ti understand a kì í fún yàn ní ẹskíìsì pé kọ́ mọ̀ ni lé lórí láyéláyé ó ní agbára kan kófùrù tó lágbára ni sọmọ yìí pé tabawa tí ń fi ànábì sí ẹ̀yẹ́ rèé tí a mọ̀ wípé àdánwò ńlá ló dé bá wa yẹn àjálù ńlá ni wallahi ìmúfọ́nà bá búra ṣe rí <laughs> ọlọ́run mọ́jà orí kò ṣe dáadáa o tẹ́yìn bá fi ànábì sí ẹ̀yẹ́ lẹ́gbẹ̀ẹ́ yàn wallahi èèyàn kọ́kẹ́ mi lọ sí o abẹ́mọ̀ ni <laughs> wallahi ìmúfọ́nà bá búra <laughs> kéèyàn ó lágbára o ó lágbára o wallahi ó lágbára gidi gan ó ní agbára kọ́lọ̀ balẹ̀ kí lákọ́dà ń kọ́ sọ wá kó mbẹ́. kéèyàn ká bu ànábì lẹ́gbẹ̀ẹ́ yẹn báyìí àbẹ́yàn bá fi ànábì tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn kéèyàn máa à bàbá ńlá wàhálà ni. bó ṣe wá lágbára tó yìí rèé bó ṣe lágbára tó yìí tá a bá wá rí àwọn kan tí wọ́n bu ànábì wọ́n fi ànábì sí yẹ̀yẹ́ bá a ṣe lọ lágbára tó yìí ìjọ náà tí a lè gbà tẹ́ pé àdánwò ńláńlá ló dé bá àlùmọ̀ mùsùlùmí yẹn tó bá ti di pé ànábì wa lọ́wọ́ kù tí àwọn èèyàn sọ di igi ìtayín wọn tó wá di pé ànẹ́bì ni ó di igbá àwíyọ́ wọn ànẹ́bì ló wá sọ àgbàdo mọ́dì tó di ẹgbẹ́ adìẹ àwọn aláìlẹ́kọ̀ọ́ tó wá di pé ànẹ́bì ló kù tí wọ́n máa fi kọ́ ọmọ bú ṣe ànẹ́bì ló kù tí wọ́n máa fi kọ́ ọ̀rọ̀ sọ ànẹ́bì ló kù tí wọ́n máa yọ ṣèkù ètè tì ànábì ló kù tí wọ́n máa tẹ́ ahọ́n wọn lẹ̀ láti máa fi bú tẹ̀mọ́ pé àdẹ́wò ńlá lọ ṣẹlẹ̀ sí mùsùlùmí yẹn inú ìbànújẹ́ ni wàláì mú fọlọ́ba búra e-, ò ní lè ron jẹjẹ èyàn ò ní lè rí èyàn n sì oúnjẹ sẹ́nu báyìí kò sí ní lọ ẹ̀jọ́ nàṣán àdánwò ló lágbára tó báyẹn tí ìwé bá wá tẹlẹ̀ ǹjẹ́ ọ̀nà àbáyọ wọ́n bí ṣéèkì léèrè pé tọ́nà àbáyọ afẹ́wọ́nà àbáyọ sí ṣé ká máa wá ṣe ìwọ́de ni lọ́kàn ká máa wá ṣe ìwọ́de pé á ah, ń tẹ́ ṣe yìí dùn àwọn mùsùlùmí púpọ̀ ya yín pé irú nǹkan yìí náà ni wọ́n ṣe ní Norway àbí irú wọ́ọ̀dẹ yìí náà ni wọ́n ṣe ní Norway nígbà tí wọ́n fi ànábì ṣe ẹ̀yẹ àbí wọ́n ṣe ní France náà o wọ́n ṣe láwọn ìlú míì náà bẹ́ẹ̀ nígbà tí wọ́n fi àwọn aláì àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan àwọn aláìlẹ́kọ̀ọ́ abẹ́lẹ́wọ̀n bá kọ́lọ́n kó bá wa bá wọn lò bí ó ṣe tọ́ sí wọn àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá yìí kọ́lọ́n bá lè kọ́ bá wa láàánú wọn kọ́nà bá kọ́ bá kó parun bá wọn tẹ̀gbẹ́lẹ̀ tí mo sọ yìí wà nínú mọ́nà àjàrí sunna kálá á àwọn èèyàn lápapọ̀ àbí so kálá á ní àwọn èèyàn lápapọ̀ mọ́ ayéyànù ni ó nídìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí sùmọ́ká ní àwọn yahudi ọlọ́run láàánú wọn àwọn nàṣọ́rọ́ ọlọ́run láàánú tó lẹ́lómi tó yẹ kémi máa ti ọ̀rọ̀ kémi máa yán ọ̀rọ̀ mi ni pé ọlọ́run má jẹ́ kí èmi di ẹni táwọn èèyàn máa sọ̀rọ̀ látara mi ẹ̀sìn ọ̀nà sáà bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ èèyàn máa ń yàn ni ṣé yorùbá bọ̀ wọ́n ní àìsọ̀rọ̀ yanrọ̀ náà ni ó pa baálẹ̀ àjẹkókóró ó níbikíbi tí n bá ti sọ sí sí náà ni ẹ máa wó ibikíbi tí n bá ti sọ ọ yẹ kó sọ pé ibikíbi tí n bá ti sọ sí nínú odó ní ká ẹ máa wó ó níbikíbi tí n bá ti sọ sí ni ẹ máa wó ọba sọ sí sẹ́nu ẹ bá wo olódó <laughs> ní yorùbá ní àìsọ̀rọ̀ yanrọ̀ ọlọ́pàá baálẹ̀ àjẹkókóró. nítorí àwọn tí wọ́n lè ti àtìgbọ́rọ̀ so torí ẹ̀ mo fi sábà máa ń yá àwọn nǹkan tó bá yẹ torí pé a gbọ́dọ̀ ròyí pé gbogbo àwọn tí ń gbọ́ wa náà ni làákàyè wọn dọ́gba so ibà nísìn nínú ẹ̀kọ́ ẹni tí bá ń báyàn sọ̀rọ̀ ni pé ó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ní òdi wọn ẹni tí làákàyè rẹ̀ kéré jùlọ nítorí ẹ ẹni tí làákàyè rẹ̀ mú bérebére àgbọ́yé tiẹ̀ ó kún kẹ́kẹ́ ẹ mà kẹ́ ẹ máa bá ẹni tí làákàyè rẹ̀ mú bérebére kẹ́ ẹ máa ṣàlàyé fún un ní ìsàlàyé ẹni tí làákàyè rẹ̀ tó kúrú tẹ̀gbẹ́ títí yóò máa yé sí ni tó ń ti bẹ́ẹ̀ náà yóò ìtún yí ẹni tí làákàyè rẹ̀ kúrú àwa ni máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ẹni tí làákàyè rẹ̀ mú bérebére kí ẹni tí làákàyè rẹ̀ kúrú kó wá ṣe ni kó wá sí ọ̀rọ̀ gbọ́ tó bá ṣe máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nìyẹn mo rò pé ó ti yé naam sheikh dínúna léyìísá dínà fáwọlọ ẹ̀sìn wa yìí ṣe ẹ̀sìn ká máa pariwo ká máa dàlúrú ká máa da ogbó ẹrú wa yìí ṣẹ̀sìn náà dínúna léyìísá dínà fáwọlọ wa yìí ṣẹ̀sìn fáwọlọ kì í kí ni jama ìṣẹ̀sìn fáwọlọ ìdánpẹ ní fáwọlọ òun náà ni ká máa pariwo ká máa ṣe nǹkan létòlétò ká da gbogbo nǹkan wa ṣẹ̀ṣùn kí mo sọ hárọ̀ rí fáwọ́dọ́ ni àbí ká máa pariwo ká máa rọ́ ká máa rọ́ ká máa rọ́ra wa lọ ẹ́ lójú títì ká máa ẹ̀sìn wa ìṣẹ̀sìn báyẹn wallahi kìí ṣe bẹ́ẹ̀. dínú na dínú ń bèbá pin ẹ̀sìn wa ẹ̀sìn dídè ni ẹ̀sìn tó gba ẹ̀sìn pé kí wọ́n dé èèyàn kéèyàn sì gba dídè ẹ̀sìn ètò ni. Eh? ẹ̀sìn tó létò ó lẹ̀sìn wa wàdínú ní zọ́ọ̀mì ẹ̀sìn ètò ni wàhùdúìn ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kìí ṣẹ̀sìn pákáleke wàtẹ̀kíyìnẹ̀tì ẹ̀sìn kíni o ẹ̀sìn ìfàyàbalẹ̀ ni ẹ̀sìn tranquillity, ó lẹ̀sìn wa kìí ṣẹ̀sìn tí yóò máa wá dá ìlà ìlú lẹ̀ sínú ìlú. والمظاهرات ليس من أعمال المسلمين ìmá ṣe ìwọ́de kò sí nínú sí àwọn mùsùlùmí kí ni ṣéèkì sọ wọ́n ní kò sí nínú sí àwọn mùsùlùmí inú sí àwọn wo ni jamaa inú sí àwọn kèfèrí ni tabawa rẹ̀ èèyàn nínú mùsùlùmí tí bá ń ṣe bẹ́ẹ̀ rèé a jẹ́ pé ń kọ́ sí àwọn kèfèrí nìyẹn kò yẹ báyìí nísìnyí ìgbẹ́ kìí ṣe oúnjẹ àgùntàn tabawara gùntàn kì í jẹ̀gbẹ́ ń ṣe kí ni ń ṣe bí ajá nù ẹ́ àgùntàn kì í ṣe ni ń sọ àgùntàn ń kọsọ kò sọ́ dájá àbí ẹgbá kíyèsí mi yé o ká sọ ise iṣẹ́ kèfèrí ni iṣẹ́ muzaharot tí èyí iṣẹ́ mùsùlùmí tá bá rí mùsùlùmí tó ṣe iṣẹ́ wo ló ṣe iṣẹ́ àwọn kèfèrí àbí tó bá túmọ̀ sí pé mùsùlùmí ẹ̀ di kèfèrí kò di kèfèrí ẹgẹ́ bí àgùntàn tí ń ṣe kíni tí ń jẹ̀gbẹ́ iṣẹ́ iṣẹ́ sí kíní ṣe iṣẹ́ kíní ṣe tó bá ságùntàn nìdájá ìgbẹ́ jíjẹ wá dáa ságùntàn ságùntàn gidi wá ní ọmọ wá jẹ́ karambani àgùntàn nu àbí karambani mùsùlùmí náà ni máa ń ṣèwọ́de kàtàkàràmbà ni mùsùlùmí ní máa ń ṣe kí ni o ní máa ń ṣe wọ́de kàtàkàràmbà ni mùsùlùmí ní sì máa ń pèpè síbẹ̀ gbọ́dọ̀ pé yorùbá yé dáadáa mi naam wàmà kánà mùsùlùmí náà yà àrífù náà ṣéèkì ní àwọn mùsùlùmí ọ̀mọ́ nínú ẹ̀sìn wọn àbẹ́yìn mọ́ àmọ́ o ìgbékúgbé ni wọ́n fẹ́ gbé dé ìlànà àwọn yahudi ìlànà àwọn nàtọ́rọ́ ẹlòmíì biya bí Yahudi bá bí Yahudi bá ya tó ya tó ṣé sì mọ̀ wípé ẹgbẹ́ mi tó èmi náà so olúwa rẹ̀ ara o ẹ́ ya yàgbé ara o tó a ìlànà àwọn Yahudi àti Nasara ni àwọn kìíní yìí rè sàkọ́fà gọ̀rìdíyà ni ọ̀làjú àwọn west ni ni. so sheikh ni wa ma kana almuslimuna ya'rifunaha àwọn mùsùlùmí ọ̀dà mà nínú ẹ̀sìn wa wà dínú islam dínú hudu'in ẹ̀sìn islamu ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wà dínú rahmatin ẹ̀sìn àánú ni ẹ̀sìn kẹ́ni wà dínú gbìbàpin ẹ̀sìn ètò ni ẹ̀sìn ètò ni láfàwọ̀ bọ̀ kìí kèé ṣe à ń pariwo gbogbo nǹkan ń dàrú gudugudu kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wàlá tashwish ká máa da nǹkan rú kèé ká máa kóró ìròyìn báwọn èèyàn kèé ká máa kí nǹkan máa dàrú kí máa dà àwọn èèyàn láàmú ẹ̀sìn wa yìí ṣe ẹ̀sìn tí máa ń taná wá fìtínà ẹ̀sìn wa yìí ṣe ẹ̀sìn tí máa ń wú fìtínà nídìí ẹ́ ṣàmì pa àwọn lárúbá pòwe kan wọ́n ní alfitinatu namat fàwáìlú liman àìkọ́zọ̀ha jẹ́ẹ́jẹ́ ni fìtínà sùn kọ́mọ́ dàbẹ́ ni tó bá lọ jí àwọn lárúbá náà sọ bẹ́ẹ̀ wọ́n ní jẹ́ẹ́jẹ́ ni fìtínà sùn lẹ̀ kọ́mọ́ ṣe kí ni kọ́mọ́ dàbẹ́ ni tó bá lọ jí. wàlọ́ọ̀ì ẹ̀sìn islam ẹ̀sìn tí máa ń taná wá fìtínà. ẹ̀sìn islam ẹ̀sẹ̀ ti máa ń na fìtínà ẹ̀sìn islam ẹ̀sẹ̀ ti máa ń wú fìtínà ń dì í ẹ̀fi fìtínà rẹ̀ lẹ̀ ẹ̀fi fìtínà lẹ̀ ẹjọ́ máa sùn sáàyè rẹ̀ ibi tọ́ wà. ẹjẹ́ máa ká wa àti tẹ̀mọ́ wa pẹ̀lú rọrùn ni a lásìkò ẹjẹ́ máa wá gàrí wa àti kúlíkúlí kò báyìí nìsín tó máa fi wàhálà kún wa ẹ fi pàmàpàmà ète wa kò òun là ń ké là ń sọ àfijọ́ nílùú yìí ni àìbẹ́ẹ̀ kọ́ ni sẹ́wọ̀n pé onílù kan ò sì ní tí ó dàrú tọ̀ iná fàánù jẹ́ pé àwa náà ò ní dákẹ́ kò yẹ báyìí nísìn tó ọlọ́run ọba náà sì ń rí i pé àwa náà ń gbìyànjú láti tún ìlú ìṣe kúrò níbi wàhálà tí àwọn àdìsíwánù mùsùlùmí tó fẹ́ dálẹ̀ sí wa lọ́rùn kò sí ìlú kan tí wọ́n ti dárò àwọn wàhálà yìí lẹ̀ láyé tí wọ́n tí eku teku ké bí eku tẹyẹ ké bí ẹyẹ ń bẹ lónìí ẹ wọn dá wàhálà àwọn wàhálà al-muzaharati yìí wọn dálẹ̀ láwọn ìlú kan kan bẹ̀rẹ̀ láti bẹ̀ àyàfi kó sí pé lónìí rèé àwọn ìlú yìí ti di àwọn ìlú tí ogun tó ti sọ di ìdàkudà kọlọ́ba kọ́ sọ wa ń bẹ̀. hadha wa dinul islam sheikh ní eléyìí ní ẹ̀sìn islam والحقوق يتوصل إليها بالمطالبة الشرعية àwọn ẹ̀tọ́ a máa ń wá ọ̀nà láti rí gbà pẹ̀lú àwọn ìbéèrè fún ẹ̀tọ́ ẹni lọ́nà ṣẹ̀ríà ni tá a bá fẹ́ béèrè fún ẹ̀tọ́ wa ọ̀nà tí ṣẹ̀ríà gbé kalẹ̀ la máa fi ṣe kíni la máa fi ń béèrè rẹ̀ wàtúrùkù ṣẹ̀ríà àwọn ọ̀nà tí ṣẹ̀ríà là kalẹ̀ la máa ń tọ̀. والمظاهرات تحدث سفك الدماء تحدث سفك دماء ẹ̀rí ìwọ́de ntí máa ń dálẹ̀ ní ìtàjẹ́lẹ̀ ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ìtàjẹ́lẹ̀ ló máa ń dálẹ̀ o wa tuhdithu takhriba amwalim a máa sọ dúkìá àwọn èèyàn di ahoro a máa sọ dúkìá àwọn èèyàn di kíni o ẹni tó ti nílé òdẹni tí ò nílé lórí mọ́ ẹni tó ní mọ́tò òdẹni tí ò rí mọ́tò fẹsẹ̀ tí ò sì fi rìn mọ́tò ní wọ́n sun mọ́tò rẹ̀ ná ẹni tó ti ní owó tó nílé iṣẹ́ òdẹni tí ò ní nǹkan kan àwọn ọmọ ìlú òdì rẹ fújì ẹ wọn ò di àtìpó káàkiri àwọn ìlú tí ó bá súnmọ́ wọn kò ní báyìí nìsín so wàhálà ó tẹlẹ̀ ìyẹn máa ń ṣe kí ni ó máa ń ṣe takhribu amwal a máa tú a máa tú dúkìá jọ mọ́yàn lórí ni yóò tú ká mọ́yàn lórí. fala tajuzu hadhihi al-umur fala tajuzu hadhihi al-umur àwọn àlámọ̀rí yóò tọ́nu ṣẹ̀ríà kò ṣe kí ni kò tọ́ ọ̀rọ̀ tí mo kà yìí ẹ̀rí nínú kẹsẹ̀tì fatawa al-ulama fi hukm at-tafjirat wal-muzaharat wal-ightiyalat. فتاوى العلماء في حكم التفجيرات والمظاهرات والاغتيالات ìdáhùn sí ìbéèrè àwọn olùmọ̀ nípa ìdájọ́ ká máa ju bọ́ǹbù káàkiri àwọn àgbáyé atafjirot à ń ju bọ́ǹbù káàkiri walmuzaharot à ń ṣe ìwọ́de káàkiri walirtiyalat à ń jà káàkiri à ń ju àwọn nǹkan ìjà olóró káàkiri kí ni fàtàwà àwọn àfáà lórí ẹ̀ ibẹ̀ ni ẹ ti rí ọ̀rọ̀ tí mo kà yìí nàmì ìbàdàn lọ tí a bá wojú aago wa a rí i pé ọjọ́ wa ó ti lọ inshallah kí a tó má dáwọ́lé fatuwa mi lálẹ́ yìí àbí nítorí ààyè ìbéèrè àti ìdáhùn tí a ti sàdéhùn pé a mọ̀ sílẹ̀ inshallah bí náà ni a jù sí lálẹ́ yìí inshallah a fi àyè gba ìbéèrè níwọ̀nba àsìkò tí ó kù àmórí àwọn ọ̀wọ́ ní òkè number one number two. Bismillah number one. Naam. Wa alaikum salaam tí lọ́wọ́ tọ́jú. Àwọn kwasma. Ok. Ok. Naam. Naam àwọn èèyàn tí wọ́n gba àwọn ohun òsì pé ilé ọ̀hún yẹn ti ibẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ yẹn wọ́n á lúgọ̀ wọ́n á fẹ́ jáde láwọn ọ̀kadàbá tó kò wá ló wá sí èlò wọ́n á jáde sí wọn pé à wọ́n lè mọ sí báyẹn àwọn yóò mọ sí báyẹn àwọn yóò mọ wá kí ata àwọn mọ́ra wa àwọn ọlọ́pàá ti ṣe bẹ́ẹ̀ ṣe pé ẹ̀ ló jẹ́ tuntun ni wọ́n wà ní láì rí mi ok. naam naam. naam. olórí lórí naam. Uh, ìbéèrè tí ẹ béèrè ìbéèrè tó dáa ni ó sì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí à ń sọ ìbéèrè tí afa béèrè bóyá kí n gbé jáde sí inú gbohùngbohùn wọ́n ní àwọn àjọ kwatma àwọn àjọ ẹ̀sọ́ ojú pópó eléyìí tí kò kí ń ṣe ọlọ́pàá eléyìí tí ìjọba Kwara tí wọ́n dálẹ̀ tí wọ́n mójútó ojú pópó wa àwọn kwatma gbogbo àná láti mọ̀ wọ́n bí mo ṣe dárúkọ wọn yẹn wọ́n ní àyè kan bẹ ní station wọ́n ní ọ̀nà yẹn ó lọ lídì sí railway station ni ni ọ̀nà yẹn lọ já wọ́n ní ọ̀nà yìí àwọn àjọ kwasma yìí wọ́n á wá lúgọ síbẹ̀ àwọn èèyàn tó bá ti wá gba ọ̀nà yẹn wọ́n á ní wọ́n gba ọ̀nà kan one way ọ̀nà ẹlẹ́yọ kan téèyàn gbọ́dọ̀ gbà wọ́n á ní wọ́n gbà wọ́n á wá lúgọ tó ti rí èèyàn tó fẹ́ gbà báyìí wọ́n á tarí hàn lápá mú wọ́n ń ṣe irú iṣẹ́ yìí ń bẹ̀ wọ́n ní iṣẹ́ yìí sì iṣẹ́ tó ń ṣe yìí rèé wọ́n fi ń dá wàhálà alẹ́ sí àwọn ọlọ́kadà àtàwọn tó ń mú lọ́rùn torí àwọn èèyàn ń ṣe ṣe ń bẹ̀ sẹ́mọ̀ yìí pé irú iṣẹ́ tí wọ́n ń ṣe yìí tó tọ́ iṣẹ́ tó kù díẹ̀ káàtó ni bí èèyàn bá fẹ́ sọ fún èèyàn pé kó má gba one way ẹ ṣe àmì pé one way ni ẹ sì dúró síbẹ̀ kí ẹ máa tọ́ àwọn èèyàn sọ́nà kí ẹ máa lé wọn padà kì í ṣe pé ẹ wà lọ jẹ tàkúté fún wọn ẹ wà lọ dúró so wọ́n ń dáṣẹ́ iṣẹ́ àpò ara wọn ni wọ́n ń jẹ́ yẹn àbí. wọ́n wá ní inú wa bí àwọn àwọn wá dìde sí wọn àwọn wá pariwo mọ́ra wọn àwọn gbéná wojú ara wọn àwọn ti tọ́ sókè àwọn fojú gbà láàrin ara wọn débi wípé àwọn èèyàn pélé àwọn lórí so wọ́n nígbà táwọn wá ṣe kí ní ìtàn ẹ̀mí àwọn wá bẹ̀rẹ̀ sí máa gbà pé hey ṣé kò ṣe pé mo ti tako ìlànà àrùsùn náà báyìí pẹ̀lú bí mo ṣe báwọn ẹni ìlú ṣé kì í aláṣẹ náà ni wọ́n báyìí aláṣẹ ni wọ́n torí gbogbo ẹnikẹ́ni tí bá ti ń jí iṣẹ́ aláṣẹ aláṣẹ ni wọn àdáṣe ara wọn jẹ́ àwọn aláṣẹ ni wọ́n gbéṣẹ́ fún wọn pé ká máa jẹ́ sẹ́yìn abẹ́ẹ̀kọ́ ni sọ aláṣẹ ni wọ́n gbogbo ẹnikẹ́ni tí aláṣẹ bá rán èèyàn sí tó bá ṣe àrífín sí èèyàn tí aláṣẹ rán sí aláṣẹ ló ṣàrífín sí o àbí now ẹni tó bá pọ́n ilé aláṣẹ lọ́pọ́n ilé sóye ọ̀nà tí ẹ gbà yẹn ọ̀nà yẹn ó kù púpọ̀ káàtó ṣẹ́rí tí ẹ bá rí irú ẹ̀ wọ́n ní nítorí pé àwọn ọlọ́pàá náà ti ṣe irú ẹ̀ rí táwọn ti dìde sí wọn táwọn náà ti lo àyè yẹn fúnrú iṣẹ́ báwọn rí táwọn ti dìde sí wọn táwọn ti padà bí wọ́n lé kúrò ńbẹ̀ so àwọn kọ́símà náà làwọn náà tún wá bẹ̀rẹ̀ iṣẹ́ àṣekù àwọn ọlọ́pàá yìí náà ṣẹ́rí tó bá rí báyẹn ń jọ́ mi ẹ má dìde sí wọn bẹ́ẹ̀ ṣe dìde sí wọn yẹn bẹ́ẹ̀ ṣe dìde sí wọn yẹn ò dáa ẹ̀rí pẹ́yìn náà ní ó pé ń pariwo mara yín tẹ bínú gan táwọn èèyàn pélé yín lórí Islam ò fẹ́ nǹkan pè ní fáwọ́dọ́ gan nìyẹn nǹkan pè ní kíni o fáwọ́dọ́ tá a kà pé ẹ̀sìn Islam yìí tẹ̀lé fáwọ́dọ́ ẹ bá fẹ́ pè wọ́n sá kéèsì ẹ wá wá àwọn tó jẹ́ àwọn ọ̀gá àwọn kwatma yìí àbáwọn tó jẹ́ ọmọ sẹ́wọ̀n náà tí wọ́n dúró síbẹ̀ yẹn ẹ wá pè wọ́n kò sí nǹkan tó burú pé kẹ́ ẹ pè wọ́n sákìyèsí a ní kéèyàn má pèèyàn sákìyèsí ọ̀nà ní aṣọ pé kéèyàn ṣe kíni kéèyàn rìn ìlànà tí alùsùn náà máa ń gbà pèèyàn sákìyèsí ẹ wá pè wọ́n ẹ sì bẹ̀rù ọlọ́run bá láàrin yín kẹyìn láàrin ẹ̀yin àti wọn ni o ìdípẹ́ máa pariwo ẹ̀ síta o ẹ sì bẹ̀rù ọlọ́run bá ilé ìtẹ̀ ń ṣe ìyàbò sílẹ̀ ti fáwọn èèyàn ìjẹ́ dúkìá àwọn èèyàn lọ́nà àìtọ́ ìtẹ ìtẹ ìdẹ páńpẹ́lẹ̀ fáwọn èèyàn ẹ pán àjàgà ẹbí tìlẹ́kẹ́lẹ̀ fáwọn èèyàn yìí ẹ bẹ̀rù ọlọ́run bá àti pé sàmì bí ntẹ́yìn ṣe yìí rèé nǹkan yìí ó lè fa wàhálà fáwọn tí ẹ̀ ń mú pẹ̀lú pé wọ́n lè ṣèṣe kódà ẹ̀mí lè lọ sí i kò yé báyìí nísìn so ẹ bẹ̀rù ọlọ́run bá lórí nǹkan tẹ́ ń ṣe yìí kò ní dáa kẹ́ ẹ máa ṣe báyìí ẹ pè wọ́n kákíyèsí ẹ sọ tí wọ́n ń ṣe tí ò dáa yẹn ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ̀sìn ṣàlàyé ìdájọ́ rẹ̀ fún wọn nínú ẹ̀sìn tó bá yẹ pé àwọn ọ̀gá wọn náà tó láǹfààní àti rí ẹ̀rí wọn ṣé bá nìsín tí ẹ bá wá ṣàlàyé fún wọn tí wọn bá wá jáwọ́ ẹ gbìyànjú ẹ wá bí àwọn tí wọ́n bá lè súnmókè tó bá lè bájọba sọ̀rọ̀ pé ẹ dákun ìjọba láàrin àwọn kan àtijọba àwọn ọ̀nà tá a ní alùsùn náà máa ń gbàlù láti bájọba sọ̀rọ̀ yẹn bí ká kọ́ sí ìjọba bí ká lọ bá wọn sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ kọ́ ni so ẹ̀yìn bá láǹfààní àti pè wọ́n tọ́ba yẹn kéèyàn bá ní nọ́mbà àwọn ìjọba lọ́wọ́ tẹ́ ẹ bá ní tí wọ́n máa ń gbé ẹ bá wọn sọ̀rọ̀ pé àwọn àjọ kwasma ti ránṣẹ́ tí wọ́n jíṣẹ́ ọba tí wọ́n jíṣẹ́ ìjọba àbí iṣẹ́ tí wọ́n ń ṣe láàyè báyìí láàyè báyìí rè tí kò dáa ẹ dákun torí ọlọ́run ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ẹ pè wọ́n sákìyèsí lórí ẹ ó ti yé báyìí fún un ṣe lè tẹ́ ṣe yẹn ẹ ẹ ẹ ṣàṣìṣe ẹtí ó kù pọ̀ káàtó kọ́nà bá lẹ́gbẹ́lá pé ó forí jìn kó forí ju gbogbo wa náà bó ṣe rí nìyẹn. nọmba two wa aleykum salaam wa rahmatulah wa barakatu. naam. naam. naam. naam wọ́n ní lórí ọ̀rọ̀ fáwọ́bọ̀ yìí náà tó ráwọn èèyàn ọlọ́run bá ní kó dáhùn kó sànú wa àwọn èèyàn máa ti ké wúlò gan wọ́n ní ṣé ọ̀rọ̀ fáwọ́bọ̀ ká má da fáwọ́bọ̀ lẹ̀ yìí tó débi pé wọ́n bi mí léèrè béèrè ẹ̀sìn náà kí wọ́n wò pé ah, ìbéèrè tó bi mí yìí tí n bá dáhùn rẹ̀ yóò da fáwọ́bọ̀ lẹ̀ mọ́jẹ̀ ń dáhùn rẹ̀ tó débẹ̀ kò débẹ̀ o anabi sallallahu alaihi wasallam sọ aljama allahu ta'ala bíi lijami minan nar gbogbo ẹnikẹ́ni tó bá bi léèrè nípa ìmọ̀ ẹ̀sìn tó wá fi pamọ́ tí kò dá ẹni tó bi léèrè lóhùn tí kò sì kọ́ ní ẹ̀kọ́ yìí ọlọ́run bá àlékẹ́lá yóò fi ìjánu kan nínú ná yóò fi kọ́ ní ẹnu níjọ́ gbèdà kìyàmà lára ìyẹpẹrẹ àti ìyà tí ó jẹ́ tásùmọ̀ pé ẹni yìí o ẹni tí wọ́n bi léèrè nípa ẹ̀sìn nílé ayé tí ọ̀dáhùn ni ó ní pé a rí ìjánu kan wọn náà wò ó kódà nílé ayé kán fi ìjánu kan kán fi kọ́ọ̀yàn ní ẹnu nílé ayé kán fi kán fi ìjánu kán fi kọ́ọ̀yàn ní ẹnu sọmọ pé ntí ò dáa ni ká má wàá sọ pé ìjánu nínú náà lọ́jọ́ ìgbéra òkè yá mà ìyẹpẹrẹ ni kún ìyà tí ó jẹ nínú náà kọ́lọ́mà kọ́ mọ́ sí àwa báyìí. ṣé rí ta bá ní ká máa wò báyẹn pé yọ̀ǹda fáwọ́dọ́lẹ̀ kò sí nǹkan kan tá a sọ nínú ẹ̀sìn láyé kódà bàbá mi ń lè nípa súfì sìn ní sọ torí àwọn kan náà ò ní gbà kéèyàn sọ sí súfì náà àbí ìwà bí bílẹ̀ nípa ti jàbátá náà ní sọ tó rún náà dàfáwọ́ dọ́lẹ̀ àwọn jàbátá náà ò ní gbà àbí ìwà bí bílẹ̀ nípa ti ṣíà náà ní sinú àwọn ṣíà náà ò ní gbà àbí ìwà bí bílẹ̀ nípa tahamadíyà náà samadíyà náà gbà àwọn náà ò ní gbà kódà àwọn ọmọ màdí àwọn ọmọ pálapàla ọmọ màdí yìí <laughs> àwọn ọmọ wọ́nranwọ̀nran yìí ìwà bí bílẹ̀ tiwọn náà táwọn náà gbà so èèyàn ní wulẹ̀ sọ kankan mọ́ tó bá jẹ́ sí pé ká pọ̀ bàjẹ́ ni pé yọ̀ọ̀dà fáwọ́dọ́lẹ̀ yọ̀ọ̀dà fáwọ́dọ́lẹ̀ ni a fáwọ́dọ́tọ̀ ṣẹlẹ̀ nígboro mọ́kà nípa Ànábì sallallahu alaihi wasallam ń pèpè sí ojú ọ̀nà tawhid tó fi di pé wọ́n lé Ànábì jáde kúrò ní mọ́kà wọ́n lè lọ sí Madina fáwọ́dọ́ náà kẹ́ pè yùn nínú ka wọn tí tó fi di pé wọ́n tó rà rí Madina jòkó náà tó fi di à ń para ẹni kò báyìí yé sọ táwọn ma àbí wọn tó lọ bá àrẹ́bì ní kílẹ̀ ní kílẹ̀ ní gbólóhùn kan péré náà ló ti bá yìí sọ fún yín gbogbo ayé lẹ́mọ̀ control gbólóhùn kan lọ́wọ́ sọ mẹ́wàá gbólóhùn kan péré sọ ìtàn tó fẹ́ gbọ́dọ̀ àrẹ́bì tó sọ wọ́n ni à ẹyọ kan dáa ni wọ́n wí náà ló tó wí. wọ́n gbọ́dọ̀ gbọ́ yẹn ni kò yẹ báyìí so eyín wọn kì í pè yẹn ní fáwọ́dọ́ yẹ báyìí so ká má ti kéwúké so ká má lọ síbi ìfẹ́ nú yẹ báyìí so ọlọ́run bá lè kéré òfẹ́ bẹ́ẹ̀ ìwà ìṣò bí oṣù yìí yẹn tòkọ́lọ̀ bá lè kẹ́lákó dáhùn kí ó sànù ẹnìkọ̀ọ̀kan wa tí a bá wojú aago abáyé aago mẹ́wàá ti ìlú gérégé inṣàlọ́ a tún máa tẹ̀síwájú ní ọ̀la níbi tí a dé yìí títí di ọ̀la tí a máa pàdé qultuma sami'tum wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin subhanaka allahumma wa bihamdik wa atubu ilaik wa rahmatullahi wa barakatuh